الحمد لله ونصلى والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نعم ní ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa lọ èyí tá ń bá lọ nínú ìtura ológun ìmọ̀ràn òkè ولشرع توضيح الأحكام كتاب علينا الكتاب الأيمان رحمك الله ọ̀rọ̀ nípa gbogbo ọ̀rọ̀ nípa gbogbo inú tí a lè sọ síwájú òní ìpín ìbúra alópin sí mélòó mẹ́ta alákọ̀ọ́kọ́ yẹmínú yẹmínú aláàbò ẹlẹ́kẹ̀ẹ́jì yẹmín algamos ẹlẹ́kẹ̀ẹ́ta yẹmín ẹlẹ́mọ̀nà àpẹẹrẹ náà eléyìí láti ṣàlàyé síwájú adìyẹ kó yé wa ibi tí ìtàn wà ونن náà ní yẹmínú àlùyẹmínú ní mìíràn àkẹ́dà àwa ní pẹ̀lú condition ẹni condition alákọ̀ọ́kọ́ níbi ìbúra ní ìsànáwó àfihàn bá mú ṣe mọ́ condition alákọ̀ọ́kọ́ ẹni tí ó búra kó jẹ́ mùsùlùmí tó ní làákàyè nínú kọ̀díṣà rẹ̀ náà ni pé ó má jẹ nípa nínú rẹ̀ ó jẹ́ pé tí ń búra sí yẹn nǹkan kíni yóò ń fa yóò ti ní bákan kó má fi ìsìnkú insha Allah nígbà tí wọ́n sọ tó bá ti ṣe tí ò bá lè fi nǹkan yẹn mọ́ àbí tó lóun ní kí tó padà sí òun tó bọ̀rọ̀ rẹ̀. náà àwa sọ nínú ìtànẹ́bí wọn sára fi ń búra kí ni lá wàmọ̀kọ́ níbi lùkùlùm lá wàmọ̀kọ́ níbi lùkùlùm. anábìàmọ́ lò kí ni a tún máa lò wàlẹ́bí náà sí hear this. Now, ní èmi àtẹ̀síwájú ní hadithi ìyàwó Aisha radiyallahu anha. Ìkọ́lé tààlá nípa ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ fún wa pé ní la yu'akhidhukumu Allahu bil-lagwi fi aymanikum àwọn àbúra yín tó bá jẹ́ lábùn èyí tá a sọ síwájú pé yẹ̀mí ní lábùn pé kí wà láìka máa jáde lọ́rọ̀ yẹn láìpẹ̀rẹ̀ ọlọ́run ní mú yín lórí yẹn ìyá Aisha wa kọ́mẹ́ntì lórí ẹ̀ pé kọ́ láti wọ́n wà kọ́ rọ́jù ìyá Aisha afẹ́sàpẹ̀jú ń pa ní àpèjúwe fún yẹ̀mí ní lábùn àyíbi kéèyàn sọ pé láwà láàyè wàbá láwà láàyè bí a kan sọ̀rọ̀ lọ lọ́tẹ̀ ní wà láì kan bọ́ sí ní ẹnu sọ eléyìí àríwọ̀n Bukhari ṣàlàyé òmìnira sọ̀rọ̀ àti àbúdà òdù náà قال تعالى لا يؤاخذكم الله باللغو في أيمانكم فترت عائشة رضي الله lágọ́ yẹ̀mínú húnà ìyàwó àìsàdẹ̀lẹ̀ tẹ̀sírì yẹ̀mínú lágọ́ fún àmì tàbí tẹ̀sírì ìyàwó àìsà kí náà tó ló tẹ̀sírì tẹ̀sírì àwọn tàbí àwọn sálá fún ọ̀lọ́ ní ẹ mùdírù kan àbí ṣéèkù kan ó wá tuntun tí ó wá tó pàṣíbi ìbàrẹ̀ kò lè kọjá tẹ̀sírì àkọ́kọ́ tá kọ mìíràn ní kíkùrá ní tura wọn ọ̀nà kejì kánàbí jẹ́ kìíní kòtù ètò tẹ̀lé ní kí a ń sọ àbàtò tó ń bá ti ń jẹ́ sàlàfíà náà nìyẹn kágbọ́ kùránì yìí ní ìfámi sábà kan wá dé lẹ́yìn tó ní ara ní pẹ́wàá ìyàwó àìṣà yẹn tó tú kọ́ ni lágùn kó wá tó tẹ̀ ìyàwó àìṣà lágbà o torí pé etí ìyàwó àìṣà fi fi hàn sàpèjì ó lè jẹ́ pẹ̀lú gẹ́gbọ́ lẹ́nu ta ní ànábì bẹ́ẹ̀ ẹni bí annahu ẹni yàwá ìṣàtú ní lágòlì yẹmí húnà bí annahu ma ya tara dadu ala alifinati nas asna alimusadafati ankoli ńlá wàlá abala wàlá ẹni tí mo sábà àwọn jáde lóòrèkóòrè lẹ́nu àwọn èèyàn nígbà tá a bá sọ̀rọ̀ wàlá yẹ sùdù alìjìnà tó èèyàn ò dá وهذا التفسير هو ما ذهب إليه الأئمة الثلاثة أنت يا عائشة نلا وأئمة النا وأئمة فدل لنا متنون إمام مالك إمام شافعي إمام أحمد رحمهم الله جميعا فلهم كبعتهم أما أبو حنيفة يواري أبو حنيفة فجعل له اليمين المذكور في الآية هو حلف الإنسان على أمر ماضي alimami abu anifa gbà pé ní jẹ́ èmi nù lágbègbè ní kéèyàn búra lórí ọ̀rọ̀ tó ti kọjá yàtọ̀ lòhù kama kọ́ọ̀l kó rò pé mo ṣe rí nìyẹn wọ́n wá fi láàfin ọ̀gọ́n ó jẹ́ pọ́rọ̀ yẹn yàtọ̀ sí mo ṣe rí lápẹjúwe bóyá àwọn akẹ́jẹ́ méjì àbí tí wọ́n jọra wọn kíkàjá bláì kíkàjá abdulatif kó wá jẹ́ pé abdulatif ló wá lókọ́ tí wọ́n wọ̀ lé abdulatif ló wá lókọ́ lánàá mo ń rò pé ìgbà tó ti bẹ́ẹ̀ jọ àbí ó kẹ́kọ̀ọ́ mọ́ ìkejì ẹ̀kọ́ òròmọdé rí nìyẹn nígbà tó padà ra ìkejì ẹ̀rọ kẹjọ ni alimọ́mọ́ àbọ̀ ànífà à ń gbà pé irú nǹkan bẹ́ẹ̀ ní jẹ́ ẹ̀mí nù lágò ṣùgbọ́n àwọn àyímọ̀ yòókù ìdíyàwó àṣàtú ni wọ́n tú fáwọn láàfẹ́ níwàrọ̀ jẹ́ omi àwọn ẹni tó rí pé ọ̀rọ̀ wọn yìí yà àtẹ́mẹ́dù aláàfáàmì sàhábà ó sì kí ni lórí àgbọ́yé àwọn sàhábà alimọ́mọ́ Abu Hanifa náà sọ pé ọ̀rọ̀ tó bá ti wá látọ̀dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ anábì fàálà ráṣù àlàáyé ajùpájú ìfẹ́ lẹ́nu èyí tó bá ti wá lọ́dọ̀ àwọn sọ̀hábà ọ̀rọ̀ alimọ́mọ́ Abu Hanifa ni o èyí tó wá lọ́dọ̀ àwọn sọ̀hábà bẹ́ẹ̀ ni láti tó pàjù sẹ́lẹ̀ mọ́ tó bá ti yàtọ̀ sáwọn sọ̀hábà fàwọn rìjàn wà náà nù rìjàn àgbègbè alájọ fẹsẹ̀ wọn tó bá ti jẹ́ ìyẹn làánà jẹ́ yẹn ọgbọ́n ìtaba ní gbẹ́rọ́gbẹ́ èrìà sọ ábàlọ wá sọ̀rọ̀ yìí sí tí ìmọ̀ àbọ̀ àlìfà gan wá ní ọ̀rọ̀ kó tó kọ́ntradìtì ti sàábà ìpé aláàmù sàábà ní wàbá àbàl imam ahmad fi mashuri min mazhabi ila anna ladwal yamin yuradu bihi naw'an as-sabiqan kilahuma ẹni ìmọ̀mù ahmed mọ́tòwá lọ́rọ̀ ní tiwọn lẹ́yìn ìtọ́jọ bá àwọn mẹ́ta yòókù méjì yòókù mu ìmọ̀mù mọ́lẹ̀ kàtó ìmọ̀mù ṣáfì mọ́mù ahmed tó wá lọ́rọ̀ pé méjèèjì náà la lè lò fún a lè lò fún tí mo yà wá ìjà sọ a sì fún tí abu hanifa kọ́lá fẹ̀rọ bí wà àṣeyàtì wàkàtà yẹmí inú àkọ́dà ha yẹ kó nù sí ẹni gẹ́gẹ́ ṣàlàyé inú tíra ta sọ pé àrọ́ọ̀dù wọ́n ní bí kéèyàn láti sọ́kàn pé bọ́rọ̀ ṣe rí ni fàbánà ìlàáfòhù ṣùgbọ́n gbà tó padà hàn ọpọ́sìtì nǹkan ló dégé ní lèèyàn jẹ́ mo rò pé àbá kíní mò ń wò ní kí wà láyé abẹ́lábẹ́ akẹ́fì jòkó àkẹyìn sí wọn ló jọ wọn ṣùgbọ́n àmì ńlá wọn rò pé ẹ̀kọ́ rò bá kan ọ̀tọ̀ níwèé kí ni ló ṣe tọ́ ni. fàlágùn gẹ́rù mọ̀ ní àkẹ́dá wàlá ka fárọ̀ tàfi ha á ló ń ṣe àlẹ́kẹ́ ní yẹ̀mí mọ̀ ní àkẹ́dá kò sí kí ni fún kò sí ka fara fún. ìran sọ pé láyọ̀ àkẹ́kọ̀ọ́ mọ̀ náà ò bí lágùn fi àyè máa nìkan. ọlọ́run ní fi báyé nípa àwọn ìbúra tẹ́ ẹ bá ìrìnà lágùn tí kan jáde lẹ́nu iṣẹ́ pẹ̀rẹ̀ ìgbọ́n tá a bá sọ pé ní méjèèjì ló tú àtọ́ ọlọ́run ní báyé lọ́rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀rù pé bó ṣe rí nù tí ó ṣe kíni tí ó rí bẹ́ẹ̀ ọlọ́run ní tú láti pèsè ìdáná kàfárà وقال شيخ تقي الدين وكيف لو عقدها ظن صدقه فلم يقم كما حلف على غيره يظن أنه يطيعه فلم يفعل أني bẹ́ẹ̀ náà ni bí kéèyàn fúra lápẹjúwe lórí ìkẹ̀kẹ̀ tó rùkú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ni ó rí kó máa rí bẹ́ẹ̀ ọdún wọn láì lábẹ́rẹ́ tí bá sọ fún yóò gbọ́ ó bá sọ fún kò bá gbọ́ ọmọ àṣájúrí lónìí ṣe pápá sí àṣẹ́mi tẹ́lẹ̀ ọ̀pọ̀ ọ̀tọ̀ ní tọrọ ọ̀tọ̀ ní tó yọjú ilé láńpẹ́ ní yẹ̀mí inú ìlàgbò ọ̀sì túmọ̀ tó pọ́pùlà jù sí ìsí àwa ìṣàn pé kí wà láìpọ̀ mi jáde ní ẹnu ẹ̀ láì gbà lérò ó yẹ pé kò yẹ kí adékèrò ń tẹ́jẹ́ mọ́ alẹ́ hmm? mi nígbà nìkan ní ọbúra òǹgò gbàbúra lérò mo ti mọ ní ẹnu ní hadith tó tẹ̀lé ní hadith yìí Abu Hurairah rẹ̀ ànìkú kọ́lá sallallahu sallam àrẹ́bẹ̀rẹ̀ sọ́lá ní inna lillahi tis'ata wa tis'ina isman ọlọ́run ní orúfọ́ 99 olùbẹ̀rẹ̀ tí náà lórúkọ ọlọ́run orúkọ ọlọ́run pọ̀ àwọn hadith tí imam ahmed gbà wá ìwà náà ń kàlà wọn ní abdulka ibùdó abdulka ibùdó amadika náà sí àti bẹ̀rẹ̀ka náà mọ́dé fi yá ọkùnmọ́k adínú fi yá kọ̀dọ̀ àti alikabi kó lè fi wọn lák sàmé tàbí inasak ní kí mo béèrè mo bẹ́ẹ̀ pẹ̀lú kọ́ rẹ̀ tọ́sọ́ rẹ̀ sàmé tàbí inasak alamta àwọn àgbàtà òfin kìtàbí àbí ìtọ́ sọ̀kalẹ̀ ló tíra rẹ̀ áwọ̀ alámtàwọ̀ áhádàmì ìlẹ̀kàlùkù àbí ìtọ́ mẹ́lú rẹ̀ áwọ̀ ọ̀sàkàtàbí ṣe ẹlẹ́mì ìlẹ̀kàlùkù ẹ̀yìn àbí ìtọ́ ẹ̀kọ́ rẹ̀ tó máa yàtọ̀ wọn omi kọ́ ẹ̀mí tún wà tó yẹ kọ́nà ní ìtàlómù ìyẹn ló bàbá pé hadith yìí bá bá tẹ̀sọ̀ pé nínú orúkọ lọ́nà ẹtì náà ń bẹ ẹgbẹ́ pé náà àdísà ìṣòro Bukhari wà ní Muslim ẹ dẹ́kun kí ni à ń bá bọ̀ kí ni àbá yìí túbọ̀ sí ọ̀rọ̀ kí ni à ń sọ bọ̀ ọ̀rọ̀ kí ni àbá yìí túbọ̀ ọ̀rọ̀ kọ̀ yìí dì ní fi pọ̀ tó wà ń bí kí ni fi pọ̀ à ń bọ̀rọ̀ fi búra wọ́n á gbé àdísì ọlọ́run tó pọ̀ nínú ẹ̀ bí yẹn bá lọ mọ́ tó atúnṣe irú àlùjẹ́nà kí ni bá fi pọ̀ bẹ̀ afá ìrìn àfá bọ̀ wọn ṣe ayò ẹ̀rù lákàyà àwọn afẹ́sùn torí pé bàbá búra kí láti búra orúkọ lọ wọ́n wá fi àdísì yẹn tẹ̀lé ẹni mú àbúkà ọ̀rọ̀ tí láǹbà bọ̀ ọ̀rọ̀ tó wá lọ́sọ̀ọ́sọ̀ láti jẹ́ kó mọ jẹ́ kó mọ fíìlì pé tó bá búra orúkọ ọlọ́run ọlọ́dẹ láwọn orúkọ tó pọ̀ lẹ́yìn bá wọn náìtì náà bẹ́ẹ̀ tó sọ tó lò ànábì yóò wà lùjẹ́ náà wàfáàkọ̀ tèrèmìzíyú ọ̀bùn ìbánu àsùnmá tìrìmìzí àlìmọ́rù tìrìmìzí ní ìsọ̀rí àìsúnẹ́nu wọn ebínú ìbánu inú sọ̀hí wọn àwọn bá lọ kó àwọn orúkọ wá wọ́n lọ kó àwọn orúkọ yìí wá wọ́n sàrádà rẹ̀ ń mẹ́ńṣẹ̀ yẹn wàtàkìt gbọ́n èyí tó ha pé gbogbo bí tọ́tí mẹ́ńṣẹ̀ orúkọ yẹn aláàfáà táwọn rí yẹn ìdìrọ́jú mìíràn àdìrúwà tó sáwọlé látọ̀dọ̀ àwọn àwọn tani àwọn nàrítọ̀ kẹta nàrítà àdìsí kò sí àdìsí kẹta nàrítà ìkọlọ́n tó kàá so àdìsí alá àràmọ́tàbí àròṣìdì àtọ̀bù tó parí yẹn àdìsí ó ti kí ni tí ó lè lè ìmọ̀ọ́mù tó lè ní gan fúnra wọn àti kí ni wọ́n ti ìṣàrà síbẹ̀ apalátàmọ̀ ẹ́ wọ́n bá ní pàtàmọ̀ ìdọ́mọ̀ àbí ara jẹ́ kájíkà yẹn fúnra pé kò rí lẹ̀ sí àdìsí kan tó kó gbórúkọ lọ pẹ̀lú àwọn ẹlẹ́rẹ́ sí ó dà tẹ̀ tó ń rí díẹ̀ nínú alukurani àbí wàhálà ìfúláyìlá ìlàwọ̀ alukudus rẹ̀ ni mo mi àyìnbó ó sì tó tẹ̀lé àwọn díẹ̀. tí wọ́n ní ìdìrọ́jù ni kí ọ̀rọ̀ àwọn èèyàn kó sáwọnú hadith ó lè sáwọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ àdísì ó lè sáwọ̀ láàrin ó lè sáwọ̀ parí ní tó sáwọ̀ bẹ̀rẹ̀ ni àdísì wáyé ló lè àkọ́ nínú mẹ́rin gbogbo títẹ̀ tí èèyàn bá pọ̀ dáadáa nígbà tí ẹ máa ń sábà la ìmẹ́rin padà jẹ́ àdísì ẹni ẹwà nínú ìwáyà pé àtìbí gòlù wùdú wa ẹ ṣàlọ́ láyé dáadáa o torí pé wáyé ló lè àkọ́ nínú mẹ́rin pé gbogbo ẹsẹ̀ tí omi ò dé ní ó jìyà jẹ́mọ́ ìfàlọ́ ara dáadáa yẹn tó wà náà àdìsí ní àfa àfọ̀jáde pé lọ́dọ̀ ẹnìkan ti ń narí ìsìn ọ̀rọ̀ lẹ́yìn ó ṣe kíni kò sí sáwọ̀ bóyá ń gbọ́ lẹ́nu ẹnìkan tí mi ṣe wá àti pé ẹsẹ̀ ṣe dáadáa wáyé ìlà àkọ́bí nẹ̀ wá rò pé àtìbígùlù wùdú yẹn ó ni ìgbà tó bá bẹ́ẹ̀ kọ́ fẹ́ lóka àdìsí sọ pé àtìbígùlù wùdú wáyé lè àkọ́bí nínú tó wọlé kan ní parí òun ni àdìsí pé wọ́n máa pè yín lọ́jọ́ gbẹ́dẹ́ àlùkì àmọ́ wọ́n máa darí mọ̀ pẹ̀lú mọ́lẹ̀ látara orípa àlùwàlá fàmọ́nà àrọ́dà yìí tí ìlàgò rọ́ta ẹ̀dọ́ afẹ́ kí ìmọ́lẹ̀ ń mọ́lẹ̀ gbò ó pọ̀ gan fàlìyẹ́ fún àlùkò yà mọ́ sàlùwà dáadáa ẹni wàmọ́ àrọ́dà yẹn ayò tó lágọ̀rọ́ tàwọn ẹ́ pé ìsáwọ̀ ní àlàyé àbúrò rírà nìkan gbọ́ náà wà fi gbà wá bẹ́ẹ̀ àdíjẹ́ òde bẹ́ẹ̀ ìtàdí náà kí ni lẹ́kùn tòdà àwọn àbí yẹ́wọ̀n kúrọ̀l mọ̀hàdàlín ẹmọ mọ̀nyẹ́ mọ̀ rí pẹ̀lú ìmọ́lẹ̀ lára yìí ní asáàrì lòdó látara orí kàlùwàlá ìbítàdí lè parí sí ni ẹni ẹ̀rọ ìjẹ pàtàkì tí abábẹ́ kó ti àdéṣì ká máa sàmì sí tó ti bẹ̀rẹ̀ àti tó parí torí pé tó bá tọ́ lọ bẹ́ẹ̀ abọ́sọ bẹ́ẹ̀ ẹlòmí ò ní mọ̀ yóò rò kọ́ra nígbìlẹ̀ èdè kìíní òun náà bá fẹ́ sọ fẹ́lẹ̀ yóò bá sọ ẹni pé láyé ìsinmi mọ́nu petition mark ọ̀rẹ́ tó fẹ́ kó tí ọ́fíìsì nù bracket kéékèèké méjì tó bá parí ẹ̀ńkọ́ ọ́fíìsì ẹ̀ńkọ́ àǹfààní kan tó wá ní níbi tẹ́ ìkẹ́ ti kó ti orúkọ àwọn àsùnwọ̀n àti fàtì so àwọn tó tó wá padà mẹ́ńṣán àwọn orúkọ yẹn gẹ́gẹ́ pé ìdìrọ́jù ó sáwọ̀lì kò sí lára hadith àwọn sọ pé hadith tó ta gbogbo aláàánú tó ó wọlé látọ̀dọ̀ àwọn ọ̀tẹ̀ ní sara hadith wọ́n ní sọ́kọ̀lù alif rọ̀ṣùmọ̀ lọ́tàlá àfẹ́lẹ̀ hadith alimọ̀ alif bàbá onítìrà yẹn ṣàlàyé àdífì lálẹ́ tó lè tíra táǹkà yìí ṣe pàtàm là ẹmọ́ sọ fún ọ ẹ́ mọ́níwà àkọlá ni mọ́ní ibùn ajar àkọlá ni ṣe pàtàm ní lè ṣẹ́rí ìrìntì mẹ́sùn gẹ́gẹ́ láńsọ gbogbo ọ̀rọ̀ ìṣẹ́ ايه من حجر العسقلان امين وكان امير المؤمنين في علم الحديث ايجي نجد لما حديث سبحان الله انا صفات الباري ابي أن لا ìrọ̀rẹ́ sọ̀rọ̀ ìbùnú buhari oríṣẹ́rí rẹ̀ ọkọ̀ àti ìsọ́tò ìbárí rí ẹ pé ní ó fẹ́ fi alimam bin hajar lára pàápàá jùlọ bí àfún ọ̀sẹ̀fà a ní hadithi bákàbá yìí wọ́n láti wá ṣàlàyé pé a ní àfún aláàyè husna alẹ́tì yẹjúsù lẹ́hálìfù bí ha ọ̀yẹjúsù kọ́sàmù bí ayé wá ìdìmínì ha ọ̀nà ìkọ́ ọ̀nà táàkàrà yìí wá sàlàyé pé àwọn orúkọ ọlọ́run tá a lè fi búra orúkọ ọlọ́run náà là lè fi búra kọ́lá fúnfà áhùnà fàlìyẹ̀mínú lẹ́tì tẹ́jú bí alkafárọ́tù ìfàhálùkà fíhá ìyàlìyẹ̀mínú bìlá ìtàhálà wọ́n ìbúra báàbù tẹ́ pé tá a bá òun ni ìbáfòfò lọ́gbùra kàwájú ilá ìtàhálà à ń sọ̀rọ̀ sí orílẹ̀ orílẹ̀ wàwájú ilá ìtàhálà wàwájú ilá ìtàhálà wàwájú ilá ìtàhálà àbúyá sí ìpín mo fi ojú ọlọ́run búra ojú ọlọ́run sẹ́rù ìbúra ẹ lọ àbúṣe náà kò lọ àwọn àlímọ̀ ẹgbọ́ ó lọ àbí kò lọ ẹ́ kò lọ ẹ́ ó lọ tí ó lọ ẹ́ jẹ́fẹ́ àkọmọlá àfẹ́ra ọ̀rọ̀ àkídàrí ojú ọlọ́run ìròyìn ọlọ́run torí pé ìta lè fi múra ó kọ́ lọ́n àti kíni ìròyìn ẹ̀ tí a bá ní ojú yẹn ẹ̀dá ni ìyẹn ni òní lọ́gbọ̀n tó gbé ọlọ́run ìròyìn ọlọ́run mo fojú ọlọ́run búra wà á fọ́mọ́ ti ta ìṣ mo fi kí tóbi ọlọ́run búra wà jàlá nílá wà ìfà ti kí ọlọ́run àti ìyàpọ̀lẹ́ ọlọ́run búra wa kalami Allahi ta'ala tó lọ ó fi kí ni búra ọ̀rọ̀ ọlọ́run búra ó kété wọn ní wàlí Kùránì tó lọ tó lọ wọ́n fi Kùránì búra tó lọ tó lọ wáyé tí ò lọ. àwọn ènìyàn bí kìlá ní kàlá rẹ̀ lẹ́ náà ó lọ lójú ẹ́ lórí pọ́ ọ̀rọ̀ ọlọ́run ni ìròyìn ọlọ́run ni kí ló wà ní Kùránì ọ̀rọ̀ ọlọ́run ìrìn àgbẹ̀ àtàwọn oníkọ̀ọ́rọ̀ tó Kùránì wà kó sọ pé mo fi Kùránì búra ẹ̀hẹ́n kiri kí ní afẹ́ fáwọn àfi kàlámù láì wà kàlá wà wà bẹ́ẹ̀ o wà yìí láti ní wà wò sí ni wà wò kọ́sà mi wà lùkùrọ̀ áàmì wà wájú ìlà wà ráhmàtì ìlà wà báyìí ìlà ó lọ àbí ò lọ ádámù wà báyìí ìlà sí ìtumẹ̀. ọlọ àbí ọlọ kárí fúra ọlọ ọlọ àbí ọlọ ọlọ bẹẹ ti la ẹdá ni àbí ẹdá kọ ẹdá ni àìlèdè dágbóra fò lọ yíyí yàtọ sani ká lọ síwájú ọmọ mọ ti fúra mi àbí káde wà rọsùn nílá mo fà nẹbi fúra kò lọ torí pẹ dára nẹbi bọt títóbi ọlọ ìròyìn ẹni ojú ọlọ ìròyìn ẹni ọrọ rẹ ìròyìn ẹ tó wà lábọ bẹẹ lẹ ní kò ní pẹ dára kẹtọ wà fẹ kírísì. ẹ̀gbọ́ wàkábàtìlá wàkábàtìlá ó la, àbí òlọ kò lọ tọ́wọ́ fẹ́ lo kàábà wọ́n fẹ́ kọ́ kaaba nínú rẹ̀ wà rọ́bì mo fi ọba tó ní kàábà tó gbọ́dọ̀ lọ gbà lérò náà mọ́ fúnra rẹ̀ kò lọ àlẹ́lì kò lọ hmm? ayíwa ọdún قال الوزير وغيره اتفقوا على أن اليمين بالله تعالى منعقدة بأسماء الله الحسنى وكان من عفاك في ìbúra ó mọ ilẹ̀ sábàtí lórúkọ ọlọ́run ka arrahman ẹgbẹ́ wà láìlórí ó pọ́pùlà náà tó wà alẹ́ ní warrahmani warrahimi walhayi walqayyumi tí ẹ̀rọ tó wà láàyè wàrọ̀hánì wàlháyé wàlùkọ̀yìn àkàní ọ̀pẹ́ kò dákẹ́ ìwọ̀n kàrárá ìbúra sọ́yọ̀ ọ̀kẹ́ òtítọ́ ẹni kẹ́lẹ́ bá wọn kó kámilá mú mí ní ẹni hmm. ẹ̀fẹ́ títọ́ bákan náà alhárif bi ghayri láì tààlà wàsífàtì muharram téèyàn fi nǹkan mí fún gbogbo àkóyàtọ̀ sọ́lọ́ àtàròyìn ẹ̀ta àfọ̀yìn muharram ti wọlé ẹni àtọ́kẹ́ ní wàlìkáàbàtì kò lọ wàrọ̀sólìlá òkòjísí ọlọ́gbọ́ra kò lọ torí páwọn ẹni ìròyìn ọlọ́rẹ̀ dálà wọn anábì ní man kana halifan falyahlif billah aw liyasmut ẹnikẹ́ni tó bá ti búra ọlọ́run ní kò fi búra tí ò bá lè fọlọ́run búra kò gbẹ̀mí ẹ̀dákẹ́ bẹ́ẹ̀ lásọ̀rọ̀ abdullahi bin masud fún wájọ́ pé yàní ahlifa billahi kaziban kí n búra pẹ̀lú ọlọ́run lórí irọ́ kí ni yẹ̀mí nìyẹn ó jẹ́ yẹ̀mí nù kí ni algamusu ni kéèyàn búra lórí irọ́ ó ní kí n búra pẹ̀lú ọlọ́run lórí irọ́ ahabu ilayya ó sì dá lọ́dọ̀ mi ó wù mí ju min an ahlifa bighayrihi sadiqa ju pé kí n fi nǹkan mí ìbúra lọ lórí òótọ́ tẹ́lẹ̀ tó búra lórí irọ́ kí ló rọ́ lùjẹ̀ wọn ẹni tó búra lórí irọ́ irú ìbúra ọlá pé gàmúsù kí ni ìdájọ́ ìbúra gàmúsù nínú àwọn kíní ẹ̀ṣẹ̀ ńlá nínú àkàbáyé téèyàn wá búra pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sọ́nà irú ẹ̀lẹ́yìn ṣe é pẹ̀lú òtútù bíi alimọ́ fún tẹ́mí àní ilẹ̀ anna hasanata tawhid torí pé dáadáa tó wà lára tawhid azanu min hasanata sidik ó dáa ju pé ẹnìkan sọ dodo lọ ṣùgbọ́n nǹkan mélòó ti kíni tó fi búra ẹni tó fi tawhid búra tó sì wà lórí lọ tó ti ẹ̀rántí ọlọ́run ọlọ́run ló fi búra ó dáa ju pé tó wà lórí òtó lọ tó wà lọ fi torí pé dáadáa tawhid ó dáa ju òótọ́ sí yẹn sọ lọ wọ́n ní ìbúrú tó ló wà ọ̀tọ̀ ẹni tó wà lórí tàwí ti parọ́ aláìdàlọ́ náà ṣùgbọ́n kò wá ti pé kò wá dájú ẹni tó wà lórí òótọ́ lọ ṣùgbọ́n tó fi nǹkan míì búra wàfẹ́ yàtọ̀ kẹ́dìdì àti pé aburú tó wà ń bi irọ́ pípa ẹni tó kúra lórí irọ́ ẹ́ ṣùgbọ́n lọ́lọ́ ìbúra aburú tó wà ń bi irọ́ yẹn afẹ́lù mi fẹ́ yí àpìṣíríkì ó burú ju ewu tó wà ń bi ẹbọ lọ èyí tí ẹni tí ó ṣe ẹbọ kó sí tó dé wà lórí òdodo fẹ́gbọ́ pẹ̀tì ẹyẹ ayọ̀ ọjá àti já àtàfún ọ̀la ìfàhálà àti sátọ̀ àtẹ̀sẹ̀wọ́n fìsínà rẹ̀ tìrìmìzì a ni 99 àfẹ́lẹ́kọ́ wà ní sọ́nà tìrìmìlì àti sọ́yí ibn ìbáni ọ̀lákin ìtafakọ̀ àyímọ́tò wọn fọ́fọ́f al'anna sábdà aláìsà mọ̀rùfú an ilá nàbí da sallam ẹnu àfákò pé káàkiri mẹ́sàn gbogbo ẹ̀ 99 táàrin kò dé kò wà mọ̀rùfú kò wà dọ́dọ̀ ta ni dọ́dọ̀ aláìsà sallam ọ̀yẹ́ náà wọ́n mú dọ́rọ́jù min bá àwọn narrator kẹta narrator hadith àtọ̀dọ̀ wọn ní kíkà ní fi sáwọlé bóyá nìkan kẹka létí àwọn èèyàn àwọn bá fẹ́ gbọ́ ní bá gbà pọ̀ mọ́ àdìsí tí wọn. àdúgbò bí sẹ́mi yà ní ìfáfọ́kọ́ al-ma'rifatu bil-hadith àwọn tó ń bá àdìsí tó ń dáńgá jáńbẹ́ ẹnu wọn kò pé ánàtà àyè náà laysa min kalami ìlú ẹ̀sọ́nà pé ká mọ̀ ẹ̀rọ pé láyà ọkọ̀ náà ilé ilé kápá lọ kò wá látọ̀dọ̀ ànábì قال أبو الوفاء محمد دري در دريش أنه أسماء الله تعالى كثيرة أنه رقولهم قو ما نزله في كتبه أو كتبه سلاية تسق عليه نترى ديوة وعلمه رسله وأنبياءه أو يكون مع نبي الله وما ومن ما استأثر بعلمه يتجب أن يكون لأن عقول البشر عجز من أن تدرك معناه torí pé ẹ̀dá làákàyè wọn kúrú kò lè mọ̀ tán bákan náà tó bá mọ̀ lè mọ́mọ̀ tó mẹ́rẹ̀ áwọ́tò fíkọ̀ lè mọ̀tún ní àtọ̀rọ̀ rí àbí àwọn ọkọ̀rọ̀ tó sápa wọn bẹ́ kò lè mọ̀mọ̀ ẹ̀dú lára àbá mọ́rọ̀ wá Imam Ahmad alibin Mas'ud sọ àdéhùn Mas'ud tó mọ̀ kálẹ̀ kan náà nà fi sẹ́rí alimọ́mù náwáwí رحمه الله تعالى أن اتفق العلماء على أن الحديث ليس فيه أصل لأسماء لأسماء تعالى ẹlẹ́nu afáàkókò kò sáàbí ìfẹ́ tó kójọ àwọn orúkọ ọlọ́run ọ̀lẹ́sà máa náà àná ọ̀lẹ́sà láwùtà aláàsùmọ́ bẹ́ẹ̀rọ ààrẹ títà wà tẹ́yìn àwọn nígbà ẹgbẹ́ ọlọ́run ní dorúkọ lẹ́tí náà lọ kọ́ lọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀yẹ́ náà mọ̀ ní mọ̀sùlù mi ní ana abikisa àtàwà tẹ̀sán ìsmá mọ́n àsọ́rọ̀ hadakal aljanna pọ̀tù sáré bí ẹ̀ká mọ̀rin pé tó bá lọ ọmọ ilẹ̀ ìtúnú ìlú ọ̀pọ̀lọ́ tó lélẹ̀ tó wá sọ yóò wà lùdó náà wọ́n níbo ní sísọ rẹ̀ pàlùmọ́rọ́ bí ìfọ́ ìyá ó wà éfì ha ẹbí tó níta àkọ́gbà ní òfin kéèyàn ha wọn ìmọ̀ọ́nù bí ha bákan náà kéèyàn gbàgbọ́ pàbí sàdọ́ ha bákan náà tó wà nù rẹ̀ tó kó sínú kéèyàn mọ̀ wọn amọ̀ jùlọ ìlò láti àkọ́jọ́ kọ́ni ọlọ́run ni alìgbàfún kọ́ àwọn afọ́lójú lọ́fẹ́ kọ́ni ọlọ́run ni alìkọ̀wí hmm? òṣùgbà ọlọ́run ló lágbára kọ́ni ọlọ́run ni arahman kọ́mọ wá tẹ lọ́dún rẹ̀ wọ́n ti sẹ́tọ̀ kéèyàn ha kó mọ̀ tó mẹ́ kọlábùnú bàtọ́l ẹni túrkù lámà bí ha ẹni ọ̀nà tààlé bí àtijọ́ tàwọn orúkọ ọlọ́run anàmọ̀ nǹkan rẹ̀ fi kò lè ti dá àrí èyí tá a bá lè kọ́ṣe rẹ̀ táwọn ẹ̀ kọ́ṣe kàrọ̀hìn àánú alkarim àìsẹ́ ẹ̀dá lákọ̀ọ́lé fàyùmọ́rin làábù nẹ́fà kí ẹni máa mọ́ tírénì ara rẹ̀ al'an yẹ fi aláwọ̀ Ah, ọba kí ni ọba láti rẹ̀ pẹ̀lú méjì bá pẹ̀lú ọ̀lá ìkọ̀tùlẹ̀ ìbòsíwọ́n òṣùwọ́n bó ti báta àwọn èèyàn mú ní o tí tọ́lọ́run ti ní ti àmọ́ ìgbọ́n bó ti báta àwọn èèyàn mú àmọ́ káàmù ẹ̀kọ́sùbìlá ìjọ́lọ̀ wàhálà wọ́n ọ̀nà àfihàn kéèyàn jẹ́ tó tóbi kọ́ ní wọn áwùtà àbúfẹ́ kọ́ṣe ó fàyẹ̀mí náà fẹ́mọ̀ lóhùn wọn ní tó bá dìgbà fàálẹ̀ lẹ́ abdul ikrar bí ha ètò kan wọn ni kọ́ ti dín kọ́ fèrè lẹ̀ wàlùkùdó ọláha kọ́ tẹ̀ bá fún wà ádámù tàhálì bí ní ọlọ́run ní mọ́tòmọ́tò ní òfin tì wọ́n ọba láàánú ni ìdìbò náà ọlọ́run tó bọ́lá foríjì ní mẹ́ka fún tó fẹ́gbùlá afúwá sàfúnàná ọlọ́run tó ẹgbẹ́ náà rún ìsàforíjì tí mi nílá foríjì ọlẹ́ kọ́ṣe ibi yóò ìkọ́ṣe ibi bó ṣe báwọ̀ tó dámú ní ọlọ́run yàtọ̀ sí ti ètò àwọn onímọ̀ lọ́lọ́run jẹ́mi náà lọ́kọ́ mọ̀ wọ́n ní ah, ọlọ́run kìí sábà ní kọ́sẹ̀ àmì lámúlẹ̀ rí bí àlàmì láti ẹ̀kọ́ bí wọ́n ní láti kọ́ rí ọ̀rẹ́ wọ́n ní ọ̀lámúlẹ̀ láti kọ́ lámúlẹ̀ rí bí wọ́n náà ní bímọ ọ̀rẹ́ kọ́sẹ̀ ọlọ́run ọ̀lẹ́ kọ́sẹ̀ ìyẹn àríwá ní wá sí àkòrò sí ìlú sàmọ́ àti ọ̀rọ̀ àdìkọ́ ní àmì jẹ́mìnà lọ káàgá tó bẹ̀ tó sọ́mà àti ìmúlọ́gbẹ̀ẹ́sí àríwá èyí tàbà lè kọ́ ṣe nínú àgbàgbọ́ àtìfẹ́rin ni àmọ́ kára fi máa nínú wà yẹ kò fi ẹ̀yìn dàtọ́mọ́ ọ̀rọ̀ ọ̀gbà ẹ̀yìn tó bá yẹ pé nínú orúkọ ìyàbáwọn ìròyìn ó ní í ṣe pẹ̀lú àdéhùn àánú máa tàn mọ́ àdéhùn yẹn ká ọba tó máa foríjì àwọn olùkí àforíjì lọ́dọ̀ rẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ tọ́ ti ká wọn náà mọ ní àgbọ́kànlélá ọ̀rí pàmò kánà fi ìlú wà ní yẹ́kì mínú ìdá àlùfáṣíyàtì wọ̀rọ̀ àbá èyí tó bá ní ṣe pẹ̀lú àyè tọ́nà fi lérí ìyá nínú ìròyìn àtòlùpẹ̀ kò ṣe dídì lè kọ́ọ̀dù rúmà ábẹ̀ ọ̀ṣiṣẹ́ tọ́ ni ìyàwó ní èjẹ yẹn ìwé yẹn bá ti máa ń sọ́dún lọ́dún pọ́jú kíní tọ́ ọmọ bẹ̀rù bí yẹn ọmọ bẹ̀rù àìpé àti ìbẹ̀rù àti ìrètí ní láti mọ̀ ní bá àwọn orúkọ ọlọ́ àti ìròyìn ẹ̀lò òyí ákìlẹ̀ hada anna isbahar lábọ́ mi dúnà amẹ́lì wà tọ́tọ́ wọ́n ní ìjọ mọ̀lẹ́kẹ́lẹ̀ mọ̀ rẹ̀ tó tẹ́yẹ bá ha tí wàá fi ṣiṣẹ́ ka hifil quran mi dúnà amẹ́lì ọ̀rẹ́ dàbẹ̀ tó wà quran tí èlé gini tí èlé ṣiṣẹ́ àbí sábà máa bẹ gbó láwọn ìyá ní òde ẹ̀ pé òdì bídí alẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n jẹ́ wọ́n àgbọ̀wọ̀n kẹ́lí pa yóò fi àwọn àtúnwọ̀n yàrí àtàfà tó kà tọmọ ẹni wọ́n ti tẹ́tọ́ àyè máa náwó lé lórí ah, àwọn ẹ̀kínẹ́ ní ẹ̀dọ̀ àkọ́kọ́ yìí tán kà níjọba ìsọ ẹ̀rí òjò wa bẹ́ẹ̀ lẹ́yìn náà tí ẹ bá kàtẹ́ bá darẹ̀ tí ẹ bá fi ṣiṣẹ́ bí ẹni tó wà kọ́ra ń tẹ̀sẹ̀ kìnnì tí ó lò ní ẹ̀wọ̀n tọ́lọ̀ fi ròyìn àwọn kàwárí yaqra'una al-Qur'an la yujawizu hanajirahum pé àwọn kàwárí ni wọ́n ka Qur'an ìgbọ́n kọ́ mi ju ògóńgó wọn mi lọ kí ìtumẹ̀ ìtumọ̀ rẹ̀ òde nu ọ̀kan wọn tí ẹnu tọ́pì ká nìkan tí ò ju kí ni àwọn kòbí gbẹgbẹ́ wọn bí wàá dàbí tọ́lọ̀ tó yẹn bá ní sọ́yìn masalul ladhina ummilu tawrata súnmọ́ lámúyà àmìlúwà àwọn tó agbétà ọ̀rẹ́ tó fún ọ̀sọ̀kalẹ̀ fún ṣùgbọ́n lámúyà àmìlúwà àwọn wáájú ọ̀nà ó ní àgbé tí ọlọ́gbà lérò wọn ẹ̀sẹ̀ kí wọn lò tàmásálẹ̀ ìṣèmárì yá àmìlú àṣàrọ̀ ọ̀rọ̀ wọn dàgẹ́ bí dọ́ńkì kẹ́tẹ́kẹ́tẹ́ bá di ẹrù wé fún bóyá wé ni bóyá tẹ́ra ni ẹ wá ní kẹ́tẹ́kẹ́tẹ́ ti lè dé kí ni lè ka ọ̀rọ̀ ẹbẹ́ lẹ́ni tó dá gbogbo nǹkan tó kó sórí tí ó mọ̀ sí kan bẹ́ẹ̀ sọ àánú pa àwọn pé ká koran mẹ́mọ́ráìtì koran kí lè náà jẹ́ kọ́ fún wa ká mọ̀ tó mẹ́ pápájú lára ta ti dàgbà ẹ̀kọ́ mọ̀ kí àtúnlẹ̀ ẹ̀kọ́ bírèèn ni wọ́n ti kéré àbí ìtumọ̀ mẹ́ẹ̀gẹ́ ọ̀pọ̀lọpọ̀ lé wọ́n ti gbọ́ inú ọmọ kéèké àlìfàmì àmì ṣùgbọ́n ọ̀tọ́ ti dàgbà ọ ní koran nìkan lọ́ta àwọn ọ̀fẹ́ kíw wọ́n fẹ́ kọ́mọ ìyẹn gbẹ́rọ̀ ṣàlá lágbé adúdú kí hafi ìyẹn yàtọ̀ sí láàrín àwọn sálàfù ẹnu àsálàfù pé tẹ́wọ́n bá káyà ní wà àwọn ní kò lórí ẹ̀ táwọn òdìkẹ́ táwọn mọ̀ ọ̀fẹ́ tó fi ṣiṣẹ́ ẹ̀nà tó wá kàmú nínú bùkún náà lórí ìjà tó ń pèrè sáǹpé sálàfù tó narí tọrọ nǹkan àbọ̀n ṣe mọ́ sí kí wọ́n ṣe mọ́ sí fún. mẹ́rin lómi àgbàlagbà lóde náà fún ọmọ ọgbà ìwà bíkẹ́ tó máa ti kọ́ra ẹlòmí wa gbèrè pé ṣe ìdílé pé tó kọ́ bí nǹkan tó máa kọ́ra mi tó wà nìkan ló fẹ́ àwọ̀ tó wà àgbàlagbà ọ̀ wà nímọ̀ tún mẹ́. àwọn àsán òlà àwọn orúkọ náà àtàwọn ìròyìn rẹ̀ tó lè ká lórí ṣùgbọ́n kò wá bí iṣẹ́ kò sì fẹ́ tó tọ́ kò bá gbọ́ iye rẹ̀ ọ̀rẹ́ dàbẹ̀ tó kọ́ kúrá ní tó lè gbẹ̀mí tí ó lè. bákan náà wàá fi àkùnmọ́ láwọn ìlànà sí àtàyé nù ha nígbà tí òun ilẹ̀ àwọn tààyè náà ká àdáyẹrí ẹlẹ́yẹ وعدد عسيري للنبي صلى الله عليه وسلم أطلع النبي فقد اختلف العلماء في اختلافا كثيرا لذلك أفاقنا يقاقي أما فوركولات أما رؤية ملوني وبعضهم تطبعها من الكتاب والسنة أرى أنتم وعن ورقائي كاكري لنا القرآن في السنة فمن الشيخ أبن الوفاء مود درويش sí kìtàbí àfihàn ọ̀sán alẹ́ tó sọ pé lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan báyìí àgbọn àbáfẹ́ gbìyànjú orí ilé ẹbá wọ́n sí àwọn àfáàmì àwọn ọmọ akó nẹ̀tí nínú láti fi àfíìsì yẹn pé tí wọ́n bá tẹ̀ mọ́ nẹ̀tí nínú ìdẹ́kó ju nẹ̀tí nínú lọ àwọn afẹ́ rí kì í irú ọ̀tọ́ sí lẹ́yìn iṣẹ́ Abdulmohsen al-Abbad àfihàn tààlà nínú ṣẹ́rí òru kíra àwọn ti Ibrahim Zayd al-Qayrawani wọ́n sọ àwọn ọmọ ìpínlẹ̀ kan lára wọn ṣé kàbúrò ọ̀fù bá lò àwọn náà kọ́ àwọn fún nípa jọ ń bọ̀ wọ́n sọ àwọn ọkọ̀nà ìpínlẹ̀. wọ́n yẹ pé ní ìyẹn tó múra láàrin afáfá ètò ẹ̀sìn bọ́ yìí àmì ìgbà tó kò sí tí wọ́n tó mú mi. nígbà tí wọ́n á dìbò fojú ní ẹtì náà lọ́nà tẹ́lẹ̀ àbí akákàwò ẹ̀rí bí tá ti mú lápẹ́jọ́ àwọn fóònù àlè rukun hadith aka fún alẹ́ kan rẹ̀ pé inna lillahi títí àwọn ti sẹ́yìn náà ismu eh? man ahsaha dakhala aljanna wa huwa witrun yuhibbu alwitr hadith aka fún agẹ́gẹ́ lójú wa àìsànsọ ní ẹgbẹ́ ọlọ́run náà ọkọ̀ 99 kan náà lójú wa ṣùgbọ́n èyí ta kóòtù fún ẹ̀wọ̀n kóòtù ẹ̀dẹ́lẹ̀ yìí nítorí parí ẹ̀ ní pé wà wà wítìrú wítìrú lọ́lọ́ yuhibbu alwitr nínú àtọ́ mú orúkọ lọ́nà àwòtẹ́ kọ́nà mọ́ àtọ́yébù àìtòrí kékeré rẹ̀ nínú àtọ́yé láyé kúbálú nínú àtọ́yé rẹ̀ so ìyẹn wà wà láàrin afá ya àyí tẹ́mú yìí lọ yìí ọkàfẹ́ ìrọ̀rùn ọkàfẹ́ ìtọ́lọ́rọ̀ ọkàfẹ́ ìyẹn lọ́nà àtọ́yé kéde inú rẹ̀ inú bí kí èèyàn tó wà ní àánú bí ọlọ́ni aláwọ̀lọ́rùn sàmọ̀wá tó wà láti tẹ́ lóru wà lórúkọ lọ́rùn tẹ́ kò sí lórúkọ lọ àbáni tó fàyàn nínú àwọn tó gbé ìtìláàfù mọ́ nínú nínú àwọn orúkọ ọlọ́run tí ò sí nínú ọ̀nà tí ní ayé wọ́n ní àṣákìrù ẹni tó ṣákìrù ẹ̀rù tí ń dúpẹ́ àríkàbí alìbàyàn pé àṣákìrù kárẹ̀gbà lérò pípa ni ọlọ́run torí ọlọ́run àkánù lọ ṣákìrọ̀ àlìmù lọ́dọ́ àmì inú àṣáfí gẹ́gẹ́ inú hadith bàkà ní fún kútùbà fún alọ́sìn bí wọ́n ta ṣáfí láti fa ìlàṣẹ́ wọ́n ta ṣáfí tánàbí sọ ẹgbórúkọ lọ́nà pé àṣáfí ẹni tí wọ́n múyẹ̀ sàn lórí mọ́ sí wọ́n mú káàkiri káàkiri lọ́nà àtàtàn ètò ti agbájúmọ̀ pé alwahab àwọn kan ìyapa wà àwọn kan sì wà bẹ́ẹ̀ pé àlè sí pẹ̀lú orúkọ ọlọ́run bẹ́ẹ̀ torí pé àlè sọ̀yẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n alákẹ́kọ̀ọ́ ni ẹ̀mí ni bóyá wá bí olóyìn ni ẹ̀mí ni olùkọ́ ni ìyẹn pọ̀ lórí yẹn náà àbí ìtòlí jàlálì ọ̀lẹ̀kọ̀ọ́hùn arahamu rahimin ṣẹ̀dídù ẹ̀kọ́ àbí ziltọ́ọ̀lì zintikọ́m àdúgbẹ́ bẹ́ẹ̀ lọ sẹ̀rẹ̀ inú àwọn tí ọlọ́run fi rẹ̀ ní ara rẹ̀ نعم أنا الشيخ آه، عبد الرحمن السعدي أنا شيخ عبد الرحمن السعدي صعب أن تسلم بينك إذا ترى أخوه إنه ما كيف مثلا ثاني إيه إنه ما كيف شيخ سعدي ثم ثاني ثم جرنا إلى أن أبا ثاني أبا يموت níbi àlàyé náà ni sheikh hussein sheikh sol al-hussein ẹni àbúrò àsáàmù yìí náà tí yẹn bá aláyé ọjọ́ kọlọ́dọ̀ wọn láti kòtò àfáàgbà ni wọn dàsìkò yìí náà pápá jùlọ tẹ̀sí wọn ẹ̀yìn àmì ni tẹ̀sí ìtẹ́kọ̀ ní òṣìlúbù tó rọrùn láti fi kí láti gbọ́ yìí bẹ́ẹ̀ ní 1850 something ẹ̀bá àwọn ìbò ti mi ìlú Saudi lásìkò rọ̀ṣímọ̀ náà sàádà nígbà tá rẹ̀ èdè ìgbè kan nàìjọba ní kò sí ìmùtọ́wà nàìjọba ní kan lọ fúláì wọn wá special kini plane nígbà tí plane fẹ́ rán láǹdì Riyadh ní wẹ́dà padà ìtẹ́tọ́lọ̀ ti kọ́ náà ونسأله الثواب للمتك عنهم الثواب رحمه الله تعالى نعم الشيخ آه، عبد الرحمن السعدي أنوني السعدي ومن يفعل ويكتب العسل أنوني السعدي أنوني السعدي والله أعلم أصلا بيجترى آه، أو ترى عن التحويل الأسماء الصفات نعم عفوا أني ترى قواني توحيد الأسماء توحيد الأنبياء والمرسلين و wàtúbá òun yàtọ̀ ẹni àwọn ànábì ọlọ́run àti àwọn tani àwọn lẹ́yìn wọn yàtọ̀ rí fóònù wọ́n mọ̀ wọ́n juwọ́lẹ̀ wàtúbá òun náà kó lọ sí fatah lórí rahman wọ́n ti máa ń tẹ̀lé gbogbo àwọn òyìn ọlọ́run wọ́rọ̀ dámọ́ fi kútùbù ìlàhíyà èyí tó sọ̀kalẹ̀ inú tírà ọlọ́run pàṣáwọ̀ tó fi nù sófin nàbàwíyà èyí tó wá láti inú قرآنه يعرفون معناها أما تمين ويعقلونها بقلوبهم أبي دين وكهو وتعبدون الله تعالى بعلمها واحتفاظها مما تمين أتعبثوكين وما في السنو ويعملون بها بما تقتديه نتوس السنوسي وما تلي وذلك من الأحوال القلبية والمعارف الرضانية نعم ìyẹn ni tó ní ṣùpẹ̀lú àfihàn àfífà níbo náà àti máa ń rí níbo láti rí orúkọ ọlọ́run ní alukọ̀rọ̀ánì àti inú kí ni inú àdé sí ẹ̀fẹ́ ìfọ́lọ̀ lóko ọlọ́run ni wọ́n fúnra ni mo fẹ́ kí ọlọ́run ni àbá aṣọ tó bẹ́ẹ̀ máa ń ṣe àti pọ̀ tẹ́ńtà lóko máa dúró kọjọ èmi náà fẹ́ ọrẹ ọba aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn ọba alágbára àgbàǹgbà ti gbà wíwò náà wò ọba àgbàǹgbà rẹ ìwíkúwí nítorí lè fi ròyìn bàbá ẹlòmí ní olóògbé fi ròyìn ọlọ́run àìfọ́lọ́run lórúkọ o àwọ̀sọ́fùlà afọ́mọ́tò alìkìbòrìyà nínú àwọn ìròyìn ọlọ́ni ìròyìn títóbi alìkìbòrìyà òtòmọ́tò alìmọ́jì wọ̀jẹ̀láàlì sẹ́múláwò kòlóbà ọmọ àyíbátàlélá ọ̀tà àti ìrìnlá àwọn ọ̀rọ̀ yìí tó ní ṣe pẹ̀lú tó lọ́gbẹ́ni tó yẹn bá ń jọ yóò jẹ́ kí ọlọ́mọ tóbi lọ́kẹ́yìn ọ̀rẹ́ ni alkọ̀wí ọba lágbára alàfíìm ọba tó ti ọba tó tóbi alàlíyì ọba tó ga àyẹ̀ alkebir aljabar alimutakabiru ara etí tí ma yóò máa bí sí ẹlẹ́nu pé ìmọ̀ ìyóò máa lékún amúmọ́tótó bí ọlọ́run fẹ́ ní mọ́tómọ́tó wa awsafu al-'izz èyí tó ní ṣe pẹ̀lú iyì alkudira agbára aljabarut ọba alágbára tákbà òwúlá láàlùkòrò tí wọ́n nǹkan mọ́ ń tẹ́rí bá fún àtẹ̀sílù bẹ́ni yàrí rọ́bì à ní wọ́n fún tẹ́rí bá wájú ẹ bákan náà àtúnà ọ̀sọ́fù rahma tàbánà ọmọ ní mọ́tòmọ́tò tẹ́mílà kòló bá hún ọdún bá tán wọ́n sọmọ àfihàn òun jẹ́ kí èèyàn máa sojú kókò sọ́dọ̀ ọlọ́run ọba láàánú lọ́lọ́run ètò ìṣòro tẹ̀tún ọba onífẹ̀ lọ́lọ́run ọba ọlọ́run lọ́rùn ọ̀zá kàlùwàháp ọba tí wọ́n tàn lọ́rẹ̀ tí wọ́n sáré sìkì àyìn ní ṣe pẹ̀lú àánú nínú àwọn ìròyìn èyí tó lè pẹ̀lú àlẹ́ ìlú wà ẹ́ wàlẹ̀ ìhàtọ̀ ọba tó mọ gbogbo kọ̀kọ̀ ìyẹn ló jẹ́ kẹ́mi rẹ̀ mọ fún fún ìmọ̀ bẹ̀rù ọlọ́run pé tí bá mọ̀ wà ń kọ̀rọ̀ ìmọ̀ ṣe kiri ìmọ̀ rí mi sọ pé ọ̀dọ̀ nǹkan ti tó mọ ti tóbi náà pé ọgbọ́n ní mo tó ní ó mọ̀ rí mi ó mọ̀ jẹ́ mi yá ẹ̀kẹ́ ló dáa pé ìyẹ̀dá ni tó bá rí ọ̀nà tó wà lọ́sẹ̀ wọn bá rí mi ẹ̀fẹ́ apọ̀ pé ó ní wà lùgbọ́n kò lágbára àti ìkẹ́kẹ́ fún wa ọlọ́run àfihàn ó mọ̀ rí wà onímọ̀ tún ní inú tàbí gbárùn-ún pé ó mọ̀ lágbára ó mọ̀ lè mú wà bákan náà àtàkùn ẹ́ aláàánú náà tún mú gbogbo nǹkan ìlà gbọ́dọ̀ máa rí gbọ́yé nínú àwọn ìròyìn ọlọ́run àti orúkọ rẹ̀ nígbà tàbá gbàgbọ́ ọ̀yẹ́lá máa ti lọ́mọ ánìl jẹ̀lílá àtúmọ̀ yìí ẹ̀kẹ́yẹ̀ gbọ́yé dáadáa wàtàkì kò ha yóò jẹ́ ìlà yẹ́ dúkọ́lá téèyàn bá wọ́n fi rìnlẹ̀ báyìí àárùn pẹ̀kọ́ tó wà náà tí ànẹ́gbẹ̀ pé ní àwọn tó bá dó lórí mẹ́tì mẹ́rin sọ́mọ̀ dáadáa owó sì kí ni ó wà nìkan náà ìmọ̀ kí àwọn pé kí lè ṣe látara tẹ̀ dìjọ pé òun fa yálẹ̀ sí fún ni kí wọ́n bá mọ̀ fà kò mọ́ kò tó fi ṣẹ́ kankan falasẹ́ ní ìjẹ́ àbí kó kàn á sórí lásán kó máa mọ̀ tó máa ẹ̀mí ní pé yóò lò ìyẹn náà á ní kó dúró déédéé mo ṣe kó dúró náà fàwa èjì nínú àwọn àǹfààní tó tó ṣe wá ni pé alùsùnà tí alùsùnà asùbà tó kú làwọn ẹja àbí ìkìtàbọ̀ súnà ní sífàtúlá ìtàlá wọ́n fi rí ilẹ̀ gbogbo tí ó bá wà ní Quran àti súnà nínú àwọn ìròyìn ọlọ́run a fárúkọ yìí dáhùn bẹ́ẹ̀ ní sífàtì zat àsífàtì láfọ́ alẹ́mọ̀tà alẹ́kọ̀tì mọ̀ṣí àti láìta àlà sífàtì zat ọlọ́run ká ní ọwọ́ ọlọ́run ojú èyí tó ní ṣe pẹ̀lú alìmọ̀sí àgbà tó lọ́n bá fẹ́ lónìí mọ́ mi bí kíni àmì torí pẹ̀lú ìgbà tó bá tó sáà ti pé àgbà pọ̀ lọ́wọ́ oní ìdùnnú tó bá jẹ́ tó bá tó lẹ̀ àfọ̀hálì náà wà tako bí kíni tó bá tó lẹ̀ àfọ̀hálì. ń rọ́jò láti sẹ́mọ̀ ní gbogbo ẹ̀sí fàtí àfààlù wọ́n máa ń bínú ọ̀gádìbà láàlẹ́ yìí wọ́n náà ń bínú sí wọn gbogbo ẹ̀yẹ́ sì yẹ́ wọn ó rẹ́rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀sí fàtí àfààlù àní tó yàtọ̀ láàrin وقل انزل الرحمن في كل ليلة بلا كيف جعلا واحد متمكن ابن أبي داود يسمي محيان في الأقول ينزل الرحمن في كل ليلة وما سقال من يوم بودي دوان سقال بلا كيف آما جل الواحد المتمكن نعم makana Fakulu ha gbogbo àwọn àsùnmọ́ ìkọ̀ ìmọ̀tòbìlá gbogbo àwọn ìròyìn ló wà aláwọ̀ta alámọ̀ fòbíà nínú àfihàn ìròyìn ọlọ́run ní gẹ́rì tàrífín wọ̀lá tààtì àníyí padà àti ní àbándọ̀ rẹ̀ àbí kó yí pé kéèdè pọ́wọ́ lọ́lọ́ngbà lérò ó dápè fún wa ní ìtẹ́nìyìn ẹ̀rí pé wọ́n ní pé wọ́n ṣe ń àbúrò àbúrò ánẹ́sì títí àbúrò mọ́mọ́ ẹ́ àbúrò ánẹ́sì náwọ́ sí wọn kẹfún wọn ní ìjọba náà wọ́n ṣe ń àná mi mo rí gíní mo lọ́wọ́ ẹ̀ o Thank you ẹ̀ẹ́dẹ́ ó lé ẹ̀ẹ́dẹ́ ọwọ́ dàrẹ́ sí lẹ́rí bí ádádá kan ní kẹ́yìn á fi tú káfi tú kí ni kára fi tọ́rọ náà pé àkóńtíkọ́ nínú kóńtíkọ́wọ́ bẹ̀ ìkẹ́ rẹ̀ ní kíríkà ní mọ́ rọ́wọ́ rẹ̀ kíríkù ní mọ́ rọ̀ gbogbo táwọn mọ̀tẹ́lá fi sọnù ní ẹ̀ kí náà sí mẹ́yẹn tàhárí fún yẹn ẹ̀ yí padà sí nǹkan mi alọ́rùn yẹn lọ́rùn. pé pé àǹfẹ́ fi sífàtò láti rẹ̀ láti àmọ̀lọ́nà lọ́wọ́ inú sífàtò àfáàlù tẹ́yí padà wàjá àrọ́bùká wà ní mọ́láfí sọ́fàtọ́ ọlọ́run tó bá dúró pé ní àlìkáwọ́ ọlọ́run wà já ọlọ́run wà tọmọlẹ́kọ̀ọ́ line up láti kó gbogbo àwọn tó ti parí ní àwọn ìyẹn ní mọ́wọ́ ọlọ́run ti wá ọlọ́run ní wọ́n sí àmọ́ rìn ní ọ̀rẹ́ kò ní ìtumọ̀ pé ìkẹ́ rẹ̀ máa sọ̀kalẹ̀ sáà ní wọ́n ń gbà wọn àbáṣe ọlọ́run fi dájọ́ yóò sọ̀kalẹ̀ sáà ní

àárín yẹn ni tí láàrín òṣèlú ọ̀sẹ̀ tí ó kí sọ ta ni ó wà ọ̀nà ẹni nígbà tí a ló wà tó wà gùn pẹ̀lú ìwọ nìyẹn kù sí ní ọwọ́ alùsùn lè dààmú ara wọn alùsùn lè ní ṣe sàárè ìṣẹ́ ní ṣe sàátẹ́lẹ̀ wà lápẹ́ kì í ṣe àbí ká tó wá sọ bí ó ṣe wá ẹ̀mọ̀ àti ètò náà yẹn lé o ká tó wá bẹ́ẹ̀ fi tẹ̀kíyìs ń ṣe kẹfà àbí nǹkan yóò ṣe wáyé kí àdísíláàmì gbọ́ ọlọ́mọ ń sọ̀kalẹ̀ ẹgbẹ́ adé ń sọ̀kalẹ̀ bọ̀ yẹn yóò wá rí bí bí kí ni tó fojú ẹni tó kó bára rẹ o báà kẹ́tẹ́ kó bára náà ẹgbẹ́ gbárò yẹn dànù àkẹ́ bóra náà ẹgbẹ́ fẹ́ fi rilẹ̀ á ti kí ni wọ́n tó kọjá àlà alùsùn ti tẹ̀kíyìs pàlátẹ̀ mùsùlùmí àti nígbà tó yẹ ẹjọ́ fún iná وإنما أثبتوا حقيقة الصفة على الوجه الذي يليق بجلال الله تعالى سبحانه وتعالى في رله أو أن يكون سبعة تتوبي الله بمطاوله وأما الكيف وأما كيفية الصفة نبيل يسري ففوضوا علمها إلى الله تعالى نفي تصدر الله يعني ما في أسنبنا كثر أهل السنة معاصف الجماعة وديه àlèkọ́nù nínú nígbà tó rẹ́nu ìhádùn súnmọ̀ pé mo fa wílọ̀ ni wọn àádùn sí níbi àtúnwò àti pàtàkì àádùn súnmọ̀ sí ìkẹ́ káì àádùn súnmọ̀ sí mo fa wílọ̀ náà wọ́n ni mo fa wílọ̀ nítọ́ ní àtúnwò àti pàtàkì agbègbè sọ́dọ̀ tani ọ̀nà àwọn òmọ́ àmọ́ àbámọ́ ẹ́ àmọ́ báwo àmọ́ ọlọ́run lọ́wọ́ sáàsọ́pọ̀ lọ́wọ́ àfáà ní rùn ìbálòsúnà sí rẹ̀ pé alòsúnà wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ ṣùgbọ́n tó tẹ̀tẹ̀ fún wíìdù rẹ̀ tẹ́fìtì sọ́dọ̀ lọ ní kíní bó ṣe rí gẹ́gẹ́ but àwọn tọ̀lẹ́ skype alùsẹ́ wọn bá ní àti túmọ̀ ó àti kíní nẹ́fìtì amọ̀túmọ̀ ṣe àtú ọwọ́ but kí là lè fẹ́nu sí bó ṣe rí ìlàfìtì sọ́dọ̀ lọ ìtọ́lùsẹ́ tẹ̀ fún wíìdù ti àlàmúnà lè máa ní ọ́n bọ̀tí bó ṣe ní gẹ́gẹ́ alùsùn mẹ́fà tó ṣe gbẹ́gẹ́ àti alùsùn náà mọ́ àmọ́wí ayúwa ẹn látara ilé wàbí àbá sálì mú mi fàtẹ́ lè sí fàtúlá ìtàlá lálùsùn náà fi bọ́n bí àwọn tí wọ́n àbándọ̀ ìròyìn ọlọ́run táwọn èyí sí nǹkan mi fàtàlì mú mi tẹ̀sí ìlà ìjọ sálì ẹn tó bọ́n bí kiri àwọn tó ń fi ń wé ẹ̀dá حيث توارث فيهما الطائفتان دولتان nípa ẹ̀kan yìí fọ́fún bí ìlànà méjèèjì àwọn ìjọ méjì tó ti sọnù àwọn olùkọjá láti aláṣẹ ètò ààrẹ akíyádó ní ìṣàlá ìgbà fún àtúfàtì àtùnrùn gbàgbé ọ̀rọ̀pọ̀ tó àbàtọ̀ ní orí ẹ̀ ẹ̀rùn nǹkan o ẹ̀rùn fún àtọ́ lórí ọ̀rọ̀ akídá ń fi wọ́n fẹ̀wọ̀n ọdún dáadáa àyẹ́fà akídá ṣeré yìí tí là ń bá lọ nítorí ṣàlàyé àdìsí ń bu ọdún àti wọ́n àti fàtún lọ dáadáa fún àti àkọlọ́nkọba kí àwọn afá tàwídì ẹ̀yìn fọ́nà tàwídì kiri nǹkan wọ́n kọ́ tàwídì ẹ̀ ń kókó gbogbo ẹ̀rọ àti ẹ̀ẹ́dì mọ̀ gbé wọn wọlé àbí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ní ilé bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ tàwídì ní òdùdó ẹ̀sìn wa ní òfìdó làwùjọ wa ní òfìdá kọ́nà bàtúwánà wà tààlà kó sànù wa wọ́n lọ́wọ́ àlọ́